jẹ́ ká kí n béèrè báyìí wípé àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí ni ìdojúkọ kan tẹ́ ti rí tí ẹ fẹ́ fi ṣe àríkọ́gbọ́n fún àwọn olólùfẹ́ wa tó ń wò wá nítorí pé tán bá gbọ́ wọ́n á fi wọ́n á rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan níbẹ̀. ìdojúkọ hmm. tí mo lè sọ ó pọ̀ ṣùgbọ́n màá kọ́ píìkì bíi mélòó kan. bẹ́ẹ̀ ni ẹ̀kan bá wa mú ẹyọ kan. ẹyẹ kan ti fẹ́ mú ni pé àwọn èèyàn wa nílé ni. Eh, tí wọ́n ti ń rí wa lórí tẹlifíṣàn ẹlòmíì àrò pé ah, ó ti ní owó gan-an hmm. wọ́n máa rí yín báyìí wọ́n ní ah, ẹgbà kówó tẹ̀ ti pa ẹgbà ah. kówó tẹ̀ ti pa ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ hmm. tó wá ṣẹ̀ṣẹ̀ rọ opportunity àti máa wá sórí ètò hmm. ṣe mọ̀ kò ní fojú sí owó so òun ni ìdojúkọ kan tí mo rò pé àti ìdojúkọ kejì òun ni ọ̀rọ̀ piracy tí wọ́n bá lè bá wa ṣẹ́gun piracy ah tí ìjọba bá lè bá wa dá sí tán bá wa ṣẹ́gun ẹ̀ tó parí báyìí. bẹ́ẹ̀ni ah, inú àwa náà dùn nítorí pé ó kàn ọ̀rọ̀ ó kàn dàbí ọ̀rọ̀ pé ẹnìkan ń ṣiṣẹ́ ẹnìkan ń jẹun ṣé rí ìdojúkọ àkọ́kọ́ tẹ́ sọ yẹn ó dàbí pé màá tiẹ̀ dìídì màá dìídì mú kókó ọ̀rọ̀ yẹn lọ́jọ́ kan ká fi ṣe ọ̀rọ̀ sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe eré iṣẹ́ tíátà àti àwọn tó tiẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ amóhùnmáwòrán bí àwa náà a máa ń rí ìdojúkọ yẹn tó bá ti rí yín lórí orí amóhùnmáwòrán wọ́n ti rò wípé owó ti dé o ẹ máa máa gbọ́ ìpè lóríṣiríṣi àwọn tó ń tọrọ níbí báyìí àwọn tó máa máa dà yín láàmú ládùúgbò gbogbo ẹ̀ ṣùgbọ́n tọ̀ adúpẹ́ ní ọwọ́ ọlọ́run náà gẹ́gẹ́ bí ẹ̀yin náà báyìí ẹ ti ń di gbajúmọ̀ ò bọ̀ adẹ̀sí lè sọ pé tọ̀ ògo tó ń dàgbà bọ̀ nìyí nítorí pé a ti ń mọ̀ yín díẹ̀díẹ̀ nínú eré tíátà mo dẹ̀ fẹ́ sọ kinní kan pé ẹ fojú jọ Fẹ́mi Adébáyọ̀ Sàlámì. Ah, bẹ́ẹ̀ ni ẹ fojú jọ wọn ṣé ẹ tan àbí báwo ni àárín yẹn ṣe jẹ́. ẹ ẹ a ò tán rárá. ẹ tán. ẹ gbogbo èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀. Ah, ah. pé a. in fact wọ́n lè fi yín ṣe ẹ̀gbọ́n tàbúrò nínú eré wọ́n lè fi yín ṣe tẹ̀gbọ́n tàbúrò imú yín o ẹ wò ó ẹjẹ ká fi yẹlẹ torí àwọn ògo langba tó ń wò yín nílé táwọn náà fẹ́ di olóṣèré ẹ bá wa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú ká tó máa kásẹ̀ tó lẹ̀. ẹ̀yin èèyàn wa ń lé tẹ́ ń gbìyànjú tẹ́ ń sapá láti débi ẹ láti di òṣèré ẹ lákọ̀ọ́kọ́ ẹ gbàdúrà sí ọlọ́run hmm. kẹ́ ẹ di ọlọ́run mú ṣinṣin kò sí nǹkan tó dàbí kéèyàn sin lọ́run lẹ́lẹ́kejì ẹ múṣẹ́ yín lókùnkúndùn nítorí bá kọ yín kẹ́ ẹ ṣe dáadáa ẹ dẹ̀ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ àsìkò ní gbogbo nǹkan hmm. ẹ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ àlejò wa àwọn olólùfẹ́ yín tó bá fẹ́ tẹ̀lé yín lórí ẹ̀rọ ayélujára facebook instagram báwo ni wọ́n ṣe lè pàdé yín. ẹ lórí facebook ọdúnọlá thompson breezy lè máa rí lórí facebook lórí instagram ọdúnọlá dot brazil lè máa rí lórí instagram. lórí instagram ọdúnọlá dot brazil ẹ wo mo dúpẹ́ pé mo pè yín pé ẹ yẹ́ mi sí pé ẹ jẹ́ wa ní agbára ọlọ́run àwọn yorùbá náà ló sọ pé iwájú báyìí ni ọ̀pá ìbí ti ń ré sí ṣẹ́rí iṣẹ́ oyin tẹ̀ ń ṣe yìí iwájú iwájú iwájú ilẹ̀ ọmọ àlọ́ ní àṣẹ ti Elédùmarè tí bá dẹ̀ pè yín ní ọjọ́ mi ṣé ẹ máa wá ah, <laughs> ẹ̀dẹ̀ bá wa kí bébì wa náà o adúpẹ́ pé àpè yín pé ẹ jẹ́ wa ẹ̀yin olólùfẹ́ wa nílé tọ̀ bíbáyìí náà la fi àdàgbà ètò rọ̀ sílẹ̀ nìyí.